tá a bá ti èrò mímu ṣèlú a máa dúpẹ́ wọ́n dè wá mọ́lẹ̀ ni ẹ̀rọ tí a fẹ́ pa ẹran ẹran sálà hmm. bẹ́ẹ̀ ṣe máa ń dẹ ẹran sálà yín ìgbẹ́ ìrìnṣẹ́ dè wá mọ́lẹ̀ fọjọ́ mẹ́fà yẹn ohun tó pamọ́ lójú ẹ̀dá ojú ọlọ́run tó mi ò lè sọ pé hundred percent pé bóyá ẹnìkan ló set wa up àbí anything hmm. mi ò lè sọ pé no àwọn tó tó tilẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀ yẹn wọ́n kọ̀ jáde ni wọ́n kọ̀ bẹ̀rẹ̀ sí ní ìbọn ni hmm. so ìbọn yẹn ló dá mọ́tò wa dúró mọ́tò wa stop ṣé wọ́n fi nǹkan bojú ni wọ́n fi nǹkan bojú wọ́n fi nǹkan bojú wọ́n bojú wọn wọ́n bojú wọn gan tó yẹ pé ẹ̀yìn ojú wọn nìkan lè máa rí. ó tó wákàtí mélòó tẹ́ ẹ fi rìn kẹ́ ẹ tó débẹ̀. a máa rìn tó eight hours. dírẹ́bà wa gbá haúsá dáadáa so ìkan lára àwọn commandant àwọn pípọ̀ yẹn nìkan ló gbọ́ òyìnbó hmm. so máa sọ máa sọ english sí dírẹ́bà àbí kí n sọ yorùbá sí dírẹ́bà àwa sọ haúsá sí wọn. Um, ó fẹ́ ṣẹlẹ̀ sí wa rí twenty twenty à ń bọ̀ láti Um, èkó hmm. ni. ọ̀fẹ́ ló gbá mi là ló lànà bí kò ti sọ̀nà ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ tó ga. With a shout of joy, I will sing of God's goodness. Amazing grace, how sweet out sounds that save a like me. Join Omoba the Jumbo Beat for the Thanksgiving concert as I tell my story of how God delivered me from the snare of the fowler. Featuring Sashina Peters, Loud Voice, Casey Klein, Dr. Oyelamo Damo, Asha Africa, Babatunde Alagbala, Ile Ologo, Sammy More. Special appearance by Comrade Omoyele Sowore. Sunday, 14 January 2024. Red carpet, 5 p.m. Main event, 6 p.m. at Blake Resorts, Amado Bellaway, Garki, Abuja. For table reservations, call 0803 688 1046 or 0806 218 7833. Omoba, The Jumbo Beat, Thanksgiving Concert, My Story, powered by Black Resorts. Captain Television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. tọ́ ọlọ́run ọba mi èdùmarè àtúndúpẹ́ lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan sí i <laughs> Ah, ojú rí ojú rí tó ẹni tá a nílé agbára lónìí gẹ́gẹ́ bí mo ti sọ fún yín lẹ́ẹ̀kan òun náà ló jẹ́ adarí ẹgbẹ́ òǹkọrin jùjú lélẹ́yìí tí ọlọ́run kó yọ tí orí kó yọ nínú èwo àwọn ajínigbé ṣé ẹ kúkú mọ̀ wípé ikú tí ó bá pa ni tó bá ṣìyàn ní fìlà kódà èèyàn lè fún lẹ́wù gan pé tó ọyá gbà kẹ́yìn ó sì mú eré gidigidi mo sọ fún yín jọ́ kìíní àná wípé arákùnrin yìí ó jẹ́ bí ẹ̀gbọ́n sí dókítà bí ọ̀rẹ́ bí ẹbí nítorí láti ìgbà tí wọ́n ti wá sí orí ètò Sówónyáǹgbà náà lọ́hùn tí ẹ bá gbàgbé ẹ náà láti láti wà papọ̀ ọlọ́run ò sì jẹ́ kí ìbànújẹ́ kankan ṣẹlẹ̀ àmọ́ bí eléyìí ṣe wáyé tó ògo ni fọlọ́run lókè ọ̀run pé a tún rí wọn ọmọọba Dèjọ́ Mobeat ẹ bá mi kí àwọn ará ilé. ara ilé akínyìn ẹ káàárọ̀ ẹ kú bójú ọjọ́ ṣe rí hmm. ẹbí ń kọ́ ara ń kọ́ ẹ ṣeun wa ọ adúpẹ́ lọ́wọ́ gbọmọ nàìjíríà adúpẹ́ fún ìfẹ́ kí wọ́n kọ́ dúpẹ́ náà mm. adúpẹ́ <laughs> fún ìfẹ́ ọmọ nàìjíríà lórí wa mm. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn ẹ ṣé gan-an mm. káàárọ̀. ẹ kí wọn bá wa lè mọ̀ pé ẹ̀yin ni bóyá bóyá kí wọn lè mọ̀ pé tó ẹ ti ṣe dáadáa ẹ forin ẹ forin kan kí wọn. amazing grace how sweet the sound that save a wretch like me hmm. oh amazing grace hmm. oh amazing grace. Oh, amazing grace, so sweet. Hmm. Oore ọ̀fẹ́ ló gbà mí là ló lànà bí kò ti sọ̀nà. Oore ọ̀fẹ́ ńlá, oore ọ̀fẹ́ ńlá, oore ọ̀fẹ́ ńlá tó ga. Oore hmm. ọ̀fẹ́ ńlá kí lorúkọ yín gangan kan? Adébùkọ́yé Ṣófúnmadé Samuel lórúkọ mi. Hmm. So orúkọ stage name mi ọmọọba Dèjì Mobè tó gba yín mọ̀ mọ́ bẹ́ẹ̀. Ẹ já bẹ̀rẹ̀ ní báyìí bó lẹ ṣe rìn ṣe kátẹ ọkọ béèrè wọn ní àwọn kan ń gbé káàkiri wípé irú ìṣẹ̀lẹ̀ báyìí ó ti fẹ́ ṣẹlẹ̀ sí ń rí tí orí kò yín yọ ṣé lóòótọ́ ni àbáwọn yẹn kàn. bẹ́ẹ̀ni ní twenty twenty similar ti ni um, ó fẹ́ ṣẹlẹ̀ sí wa rí twenty twenty à ń bọ̀ láti um, èkó síbàdàn nìyẹn hmm. so àlọ́ṣeré náà ni gbogbo àwọn boys náà ló wà ní mọ́tò àlọ́ṣeré láti èkó síbàdàn hmm. so báyìí parí à ń lọ síbàdàn bí kan bí yá bíi after ten lálẹ́ nìyẹn ṣẹlẹ̀ but ọlọ́run yọ wá báyìí fẹ́ wo àárín wọn báyìí driver wáyé tètè turn back so àwọn yẹn dẹ̀rẹ̀ kò dàbí àwọn eléyìí àwọn yẹn wájú nìkan náà wà wọn sí lẹ́yìn àwọn eléyìí wà wájú wọn wà lẹ́yìn so àwọn tẹ̀yìn ló máa mọ́lẹ̀ fún eléyìí so àwọn eléyìí ò sí lẹ́yìn hmm. so òun lẹ́ a fi lè ráyè escape ní ibẹ̀ àṣà àdúpẹ́ lọ́wọ́ lóhùn so ó fẹ́ ṣẹlẹ̀ sí wa ní twenty twenty hmm. tọ́lọ́run yọ wá bẹ́ẹ̀. ṣé kó tó di wípé wàá bẹ̀rẹ̀ sí ní nàréètì eléyìí tó ṣẹlẹ̀ yìí ṣe é rò wípé àwọn kan sọ pé bóyá eh, ó lẹ́yìn kan bóyá ó ní kinní kan bóyá ẹgbẹ́ àbí nǹkan kan tó yẹ pé bóyá ó mọ́nítọ̀ yín tó kàn fẹ́ kí bóyá ẹnìkan ló ṣokùnfà ẹ̀. Hmm, ohun tó pamọ́ lójú ẹ̀dá ojú ọlọ́run tó mi ò lè sọ pé hundred percent pé bóyá ẹnìkan ló set wa up àbí anything hmm. mi ò lè sọ pé no torí ó kọ̀ ọ́ mi ò lè sọ pé no mi lè sọ pé yes fún question yẹn ṣá hmm. so. tọ ọyọ ẹja bẹ̀rẹ̀ ọmọ bá di jọmọ bíi bó o lè lè ṣe rí bó lẹ lọ ibo lẹ ń bọ̀. <laughs> so a lọ sí ìlú yẹn wọ́n pè ní Ìtakété Ìsàó ní Kogi state lónìí ìlú yẹn wà ó wà very close mọ́ Ìsànolú hmm. so ẹni tó dẹ̀ pè mí lágbà tí twenty twenty ṣẹlẹ̀ hmm. um, mo sọ pé ìlú tó bá ti ní airport à ní lọ àwọn kọ́tà dẹ̀ ń ṣe nìyẹn ìlú tó bá ti ní airport à kí n lọ so bọ ẹni tó pè mí fún iṣẹ́ eléyìí ah lára àwọn big fan mi tó yẹ pé mi lè sọ pé no fún ni hmm. nǹkan tó ti gbé ṣe ní ayé àwọn olórin gan ní nàìjíríà gan lòun ló lọ yẹn hmm. so mo kàn sọ pé okay no problem mo dẹ̀ sọ pé fún mi lé báyìí èyí tó mo ní kàn fún mi gan tó fi kún hmm. so a dẹ̀ ṣeré a lọ síbẹ̀ a ṣeré gbàtà parí eré a parí eré bíi five thirty nírọ̀lẹ́ àwa tó yẹ pé aago márùn àbọ̀ aago márùn àbọ̀ àwọn eléré tó yẹ pé kò sí time tálẹ̀ a yẹ ti léré back to back tó yẹ kó ti ọ ti a ní ní december ni a ti ní ní saturday sunday uh, so eh, friday ní ta lọ ṣe ní takété ìsàwọ̀ yẹn báyẹn parí ẹ̀yin boys ah a máa múvu oníyà ká múvu pé táìmù sí wa tábà dé lọ́kọjà àbí tábà dé kaba tí táìmù bọ́ tó dúdú bá ti lọ máa sùn bẹ̀ bàtà yẹ̀ àdègbéra adékaba àbí bí after eight. Ah, ah, aago mẹ́jọ aago mẹ́jọ yes adékaba sàwọn àwọn ẹ̀wọ̀n bí làwọn boys adékaba ṣé ká sùn kaba àní aago mẹ́jọ táìmù sí wa náà tábà dé lọ́kọjà la fi máa mọ̀ bóyá ká sùn lọ́kọjà àbí ká máa lọ sí àbújá lẹ́yìn hmm. so àdègbéra so bí tẹ́lẹ̀ ayé kọjá dangote cement síwájú kékeré after army checkpoint ni kíní yẹn ṣẹlẹ̀ so akọ̀yédé ń gbọ́. ẹ ẹ ẹ dúró ẹ ti kọjá army checkpoint yẹn síwájú díẹ̀ díẹ̀ kò jìnnà lọ́pọ̀ yóò tó bíi kìlómítà mélòó sí army checkpoint yẹn. ẹ kò lójú bíi five minutes drive kò lè bẹ́ẹ̀ gan so that be five can between five minutes to three minute drive na hmm. kọjá main checkpoint síwájú so akọ̀yẹ̀dẹ̀ ń gbọ́ nǹkan tá a kọ̀rin tó sì ní pé àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ igbó wọ́n kọ̀ torchlight báyìí wọ́n pa wọ́n yẹn pa àwọn olówó àlẹ́gbẹ̀ẹ́ àrùbá àwọn ọdẹ tó ń ṣọdẹ ni ṣùgbọ́n àwọn kan ń lọ tiwa àṣé torchlight tó pa yẹn signal fáwọn tó wà wájú ni so hmm. àwọn mọ́tò mẹ́ta là ń lọ àwọn mọ́tò wájú yẹn kọ́ ni pé wọ́n kọ̀ bẹ̀sẹ̀ ń tàn ni wetin dey happen wetin dey happen sọ pé ah ọ̀hún amúrọ̀bà different so báwọn ṣe ń tàn àwọn náà wá tàn nígbà tí ń lọ àwọn tó tó tilẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀ yẹn àwọn kò jáde ni àwọn kò bẹ̀rẹ̀ sí ní ìbọn ni hmm. so ìbọn yẹn ló dá mọ́tò wa dúró mọ́tò wa stop so ìgbà tí mọ́tò wa stop ah, kí la fẹ́ ṣe kí la fẹ́ ṣe wọ́n yẹn wá nìyẹn oya everybody lie down i lie down oya ẹ wọgbó lọ. kì í ṣẹ̀yìn nìkan àwọn mọ́tò tíwájú yẹn náà wọ́n dá wọn dúró àbáwọn. àwọn mọ́tò yẹn lọ ah. ṣùgbọ́n àwọn tó máa kó mọ́tò yẹn mú mọ́ kó máa pọ̀ torí ah. wọ́n yìnbọn sínú ara mọ́tò yẹn ni bó ṣe ń sá lọ hmm. wọ́n yìnbọn sínú ẹ̀ báyìí wọ́n yìnbọn sínú ẹ̀ báyìí báyìí báyìí so mo mọ̀ pé ìbọn mọ́tò tiwa gan ìbọn ló dá dúró gbogbo engine wọ́n fi ìbọn shut down gbogbo everywhere pé ìbọn tẹ penetrate wọnú ara mọ́tò wa wá bá wa gan àná ọlọ́run la rí gbà fún yẹn hmm. so wọ́n ṣàṣọ pé kì í no problem pé ká wọnú gbó lọ àwọn gbó adébì kan ibẹ̀ náà ti kà wá wọ́n kà wá wọ́n dẹ̀ ní ká yọ gbogbo torí àwọn bọ́ọ̀sì mi sì wà on uniform hmm. wọ́n ní ká yọ gbogbo owó wa Uh, um, owó tó wà lọ́wọ́ wa nǹkan tá a bá ní fún everything a kó fún wọn so aṣọ abẹ́rẹ́ rìn ìrìn àjò yẹn wá bẹ̀rẹ̀ awọnugbó yẹn wọ́n bẹ̀rẹ̀ sí kó awọnugbó yẹn lọ. ẹ kó tó di pọn àwọn àwọn wọ̀nyí ìbáyìí tí wọ́n kó yín yìí tẹ bá fojú wo ọjọ́ orí wọn ṣé wọ́n fi nǹkan bojú ni. wọ́n fi nǹkan bojú wọ́n fi nǹkan bojú wọ́n bojú wọn wọ́n bojú wọn gan tó yẹ pé ẹ̀yin ojú wọn nìkan lè máa rí. wọn ò tó mélòó. àwọn mẹ́jọ ni mẹ́jọ ni wọn ṣe irú gan ìgbà tí wọn kọ́kọ́ wa torí ara ajé ti ń ta mí pé a ti níṣẹ́ tó pọ̀ nílẹ̀ a ti gbowó ẹ̀ a gbèsè rèé hmm. mo á sọ fáwọn bọ́ọ̀sì mi pé mo rántí fún wọn àpọ̀jù wọn lọ àpọ̀jù wọn lọ hmm. mo sọ pé àpọ̀jù wọn lọ yẹ ká bá wọn jà ká gbà bọ́n lọ́wọ́ wọn ká ṣe kíní nu hmm. àwọn bọ́ọ̀sì mi hẹ́n ṣùgbọ́n mọ̀tọ́mọ́ dẹ́ni ọ̀dọ̀ ẹni tí mo wá sọ tí mo gbọ́kànlé ipò ngangan ni ó lágbára jù láàrin wa mo ipò ngangan tí mo bá sọ fún ìyẹn máa bá wọn jà mo sọ fún yẹn báyìí ìyẹn kọ̀dá mi lọ́kàn ń tẹ̀ ẹni bọ́ọ̀lọ́ ló ní pé kọ́ má dá mi lóhùn torí hmm, tó má dá mi lóhùn nǹkan tá nǹkan tí àwọn ìgbà ìkàlà bá máa wí torí àmọ́ kán pọ̀ nugbó wọ́n sì pọ̀ nugbó yẹn ní hmm, káàkiri nísọ̀rí ìsọ̀rí so aṣáàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run fi wá sílẹ̀ àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ọmọ nàìjíríà tó dìde fún wa láti dáwó fún wa láti tètè jẹ́ ká jáde níbẹ̀ yẹn. ẹ ìgbà tẹ wá wọnú igbó tẹ wọnú igbó e, níbi ṣé apá ọ̀tún lẹ wà bá pòsì <laughs> bó ni wọ́n ṣe wá mú yín débi tí ẹ tẹ́ ẹ lọ àti pé bó gan ni gbogbo ìrìn àjò yẹn ṣe wá rí inú igbó. Ah, kékeré kọ́ o inú igbó yẹn inú igbó tó inú igbó inú igbó kìjikìji ni kìjikìji tó yẹ pé tí wọ́n bá mú yàn wọbẹ̀ ìyẹn ò lè mọ̀ hmm. ẹni tó bá mú débi tá a wà kò lè mọ̀ bí tá a wà láyé láyé láyé láyé. ó tó wákàtí mélòó tẹ́ ẹ fi rìn kẹ́ ẹ tó débẹ̀. ibo ah, gan ibi tó ń jẹ́ major camp wọn ibi tó ń lò fún major camp wọn àdébẹ̀ lórúkọ yẹn hmm. ibi tá a sùn kó rí pa bẹ̀rẹ̀ àwọn dáhìnrín láwùjọ kejì a máa rìn tó eight hours ha àmàrìn torí ìgbà tá a dé tá a dé ibi tán káàmpù wa sí yẹn kò ju bí wákàtí kan lọ nílẹ̀ mọ́ láti bí aago mẹ́sàn-án tó kó wa. tán ti kó yín ẹ̀yin náà sì àwọn náà sì ń bá yín rìn kì í ṣe pọ́ńpé mọ́tò. ọ̀rìn ẹni tó bá ti rìn ilé ẹni tó bá ti rìn ilé máa kọ́ kí bàbí kan lù ú. afodò afogegele wọ́n yẹ bàtà lẹ́sẹ̀ wa ni o hmm. wọ́n yẹ bàtà lẹ́sẹ̀ wa so aṣáàdùpẹ́ lọ́wọ́ ọlọ́run torí ìrìnàjò yẹn ìrìnàjò tó tí èèyàn lè gbàdúrà kí ọ̀tá èèyàn kó experience something like that hmm. but we thank God for his for his goodness. ọ̀dà ọmọọba the jumbo beat tẹ́ ẹ bá wò dáadáa nígbà tí ẹ lẹ́ fòdù ẹ kọ́kọ́ sùn ẹ wá jí ìgbà tẹ́ ẹ jí ṣé gbogbo wọn náà tún tẹ̀lé yín àti pé bó ló ṣe di wípé wọ́n wá rí ilé. ilé kọ́ onúgbó ni o ah. ìgbà tí a lóru yẹn tó gbàgbọ́ kó bá ta rìn lóru yẹn tó máa rí pé a dé àwọn náà bá débi kan wọn ní mọ̀nà mọ̀ wọ́n máa ṣe wíńtìn wọn bá ní ká dojú bolẹ̀ wọn ṣe meeting wọn sọ ní kó yá ká dìde so bàtà wa dé bi wọn rí pa àlè débẹ̀ yẹn lóru yẹn mọ́ wọn wá ní ká sùn bìkan inú káàpù wọn náà níbọ̀ kàn ṣe dá sọ̀tún ẹ̀kọ́ kàn ṣe mẹ́jọ káàpù wọn sọ̀bẹ̀ yẹn la wá sùn bàtà sùn bẹ̀ yẹn tílẹ̀ ṣe mọ́ báyìí bóyá ń fẹ́ wọn tó kó wa àwa lọ sí ibi tí ó jẹ́ mẹ́jọ káàpù wọn inú káàpù yẹn rẹ̀ kò ṣe pé léwà ń o inú gbó kìjikìji ni bọ̀ igi pọ̀ ń bẹ̀ àwọn igi pọ̀ ń bẹ̀ tó yẹ pé èèyàn lè sùn èèyàn lè hàn so abẹ́ igi yẹn làwọn dúró sí so wọ́n kọ́ wọ́n kọ́ wa sínú òrùn nílẹ̀ lẹ́nu gbó yẹn. Hmm. ẹ̀yin nìkan ni abẹ́ báwọn èèyàn ní abáyàn méjì ń bẹ lọ́dọ̀ wọn yẹn náà eh, abáyàn méjì ń bẹ. tí ó jẹ́ pé wọ́n jẹ́ tí wọ́n ti mú. ẹ eh, tó jẹ́ pé wọ́n mú ní ìgbèkùn náà bẹ́ẹ̀ abáyàn méjì ń bẹ so aṣáàdúpẹ́ lọ́wọ́ ló ń pé um, ọlọ́run kó wa yọ. Eh, àwọn èèyàn kan sọ pé wọ́n ní wọ́n pe èèyàn kan lẹ́ẹ̀fi eré èèyàn kan pè àbí bákan bákan wọ́n tiẹ̀ tún kọ́kọ́ sọ fún wa pé wọ́n ti fẹ́ pààyàn kan o àbí wọ́n ti gbẹ̀mí èèyàn kan o <laughs> ẹ kàn. Eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí ọ̀rọ̀ yẹn ṣe eh, nígbà tí adébẹ̀ hmm. tí ìjọ tá a débẹ̀ ìjọ yẹn kan náà fún wa ní fóònù láti fi pa àwọn aráalé àwọn tá a níṣẹ́ pẹ̀lú wọn gan-an wọ́n pè é pé ibo ni a wà wọ́n ti ń dààmú wọ́n ti gba fóònù everybody hmm. so àwọn ààrí ààrí communicate pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa so ìgbà tó wá di alẹ́ pátápátá níjọ́ kejì lọ́gá wọn wá dé èmi tẹ̀ bẹ́ẹ̀ wọn pé kàn jù ọ̀kan jẹ́ ká sọ̀rọ̀ kí wọ́n fẹ́ ká ètè bẹ̀rẹ̀ sí ní ṣe so ọ̀gá wọn wá dé ọ̀gá wọn wá sọ pé wọ́n ti gbé wa pé káwọn pé káwọn bẹ̀rẹ̀ sí ní pa àwọn fámìlì wa pé ká lọ mú wa so òun la fi ráyè pé ara lé pé nǹkan bábàyà wọn náà wọn ti ń pe nọ́mbà wa pé àwọn ti notice pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí wa so wọn lẹ́yìn pé ní kọ̀ọ̀kan ká lọ wá tẹ́tẹ́ mílíọ̀n wa and stuff like that so ìgbà tí a wá nípa ah, kí ni iye lé o báàlà yìí fẹ́ ṣe aṣá bèbè mú bèbè lórí wọn wọn bá àwọn aláta sọ̀rọ̀ èmi nìkan náà ń bá sọ̀rọ̀ èmi wọn bá àwọn èmi wọn bá wọn communicate. láwùsá àbí ní yorùbá english ní um, dírẹ́bà wa gbọ́ haúsá dáadáa so ìkan lára àwọn commandant àwọn people yẹn nìkan ló gbọ́ òyìnbó hmm. so màá sọ màá sọ english sí dírẹ́bà àbí kí n sọ yorùbá sí dírẹ́bà àwa sọ haúsá sí wọn. Hmm. so ajá àdúpẹ́ lọ́wọ́ lọ ọdúpẹ́ lọ́wọ́ lọ ọdúpẹ́ lọ́wọ́ lọ ọlágbára ọlọ́run ọlọ́run ni kọlá lè fọpẹ́ fún torí ìṣẹ̀lẹ̀ yẹn tèmi gan bá rò mọ pé ọlọ́run ọlọ́run ló ṣe èyí kò ń ṣe pé. kì í ṣe èèyàn ọjọ́ mélòó lè lò lágọ̀ọ́ ọjọ́ mẹ́fà la lò lọ́dọ̀ wọn. mẹ́fà ọjọ́ mẹ́fà ẹ̀fà yẹn kí ń jẹ. <laughs> tábà ti ẹ̀rọ mi mu ṣèlú àmà dúpẹ́ wọ́n dè wá mọ́lẹ̀ ni ẹ̀rọ tí wọ́n fẹ́ pẹran ẹran sálà Hmm. bẹ́ẹ̀ ṣe máa ń dẹrun sálà yín ìgbà yẹn ṣe dẹ̀bà mọ́lẹ̀ fọjọ́ mẹ́fà yẹn so kò sóúnjẹ kò sí kankan ìgbà tí wàhálà yẹn wá pọ̀ gan tó yẹ pé a lè survive ẹ̀ mọ́ hmm. mo ti mo ti gbogbo àwọn boys wà ah, nù a lè survive kìíní tíyàn bá tíyàn bá ń gbàwẹ̀ hmm. ó yàtọ̀ bẹ́ẹ̀ ìyẹn lè máa rìn kiri kò yẹ kó máa dèèyàn mọ́lẹ̀ sójú kan wọ́n dè wá mọ́lẹ̀ sójú kan ni so mo dẹ̀ mo wá bẹ ọ̀gá àwọn bẹ̀yẹn pé kó má wọ̀rí wọn bá gbó wa kó ṣàṣàánú wa kó fún wa lómi ṣùgbọ́n ló fi wá lọ wá ní pé kí n má wọrí kóun máa fún wa lómi ló wá lọ gẹ́ẹ̀tì wọ́n wá lọ pọn omi wọ́n lò tó wákàtí mẹ́ta láti lọ pọn omi wá hmm. kẹ́ bá lè mọ bíbẹ̀ yẹn ṣe jìnnà sí bó ṣe wọnú sí wákàtí mẹ́ta láti lọ pọn omi sọ́jà pọn omi dé wọ́n wá wọ́n dẹ̀ fi sínú ke ẹlẹ́rìndòdò hmm. torí mi kàn wà polówó ọjà hmm. <laughs> so wọ́n fi sínú ke ẹlẹ́rìndòdò àwa méjì la máa pẹ́yàn kan tẹ́nìkan bá ti mú dé half wọ́n fẹ́ nìkan omi yẹn náà wọ́n tó wá dá wàhálà lẹ̀ torí bá yẹ mú omi yẹn àwọn tá à jẹun tá à ṣe kankan tó wá fún ọ lómi kékeré hmm. wàhálà wa dé kò sagbára láti rìn àkùn kò sagbára láti sọ̀rọ̀ kò sagbára hmm. láti ṣe kankan mọ́ a fẹ́ omi tó pọ̀ sí a fẹ́ more water hmm. àwọn akọ̀ wọ́n fún wa lómi sí wọ́n fún wa lómi sí wọ́n máa lu aṣáàdùpẹ́ lọ́wọ́ ọlọ́run torí tí wọn bá rántí experience yẹn yẹn máa pé káì Ọlọ́run nìkan ló ṣe lè Ọlọ́run nìkan ló ṣe. ẹ ọlà kó tó yẹ pa kó bẹ ìgbà tí báwo ni wọ́n ṣe wáá já owó ọ̀hún wálẹ̀ sí one one million ẹnì kọ̀ọ̀kan. ibà ẹjọ́ kí wọ́n mílíọ̀nù nìkan lásán ah! <laughs> kí wọ́n ṣe wọ́n mílíọ̀nù nìkan lásán o ṣùgbọ́n àárín sọ yìí tá a san aṣáàṣọ aṣọ millions hmm. aṣọ millions so ìgbà tí um, tẹ́tẹ́ mílíọ̀nù ló pè é nìkọ̀ọ̀kan hmm. ìgbà tó adẹ̀nípòkè um, mo mọ̀ pé a lè rówó yẹn mo wá pọ̀ ga yẹn pé a lè rówó yẹn olórin ni wá ẹ rí guitar microphone ẹ gadget everything wa. wọ́n jẹ́ kẹ́ ẹ kó gbogbo ẹ̀. wọ́n da gbogbo ẹ̀ nù àwọn ló kónú mọ́tò wọ́n <laughs> gbé ẹ̀ náà dànù microphone mi microphone yẹn dẹ̀ wọ́n gan wọ́n gbé ẹ̀ náà dànù pò àdúgbò ẹ̀mí ju microphone lọ. so guitar effect keyboard gángan gbogbo oníṣẹ́ wa hmm. so tó ìgbà tá à ń lọ náà ọ̀gá wọn ń blame àwọn ọmọọṣẹ́ yẹn pé kò yẹ kó dà sí ìsọ̀rọ̀ pé nǹkan tá a fi ń ṣiṣẹ́ nìyẹn kò yẹ kó dànù. Hmm. so ìgbà tí wọ́n pé tẹ́tẹ́ mílíọ̀n nìkan kó mọ̀ kó àlè tẹ́tẹ́ mílíọ̀n yẹn mo wá bẹ wọ́n yípa àlè tẹ́tẹ́ mílíọ̀n olórin ni wà kan àwọn nǹkan tá a máa jẹ là ń wá kiri so wá ní pé òkè òun gbówó yẹn sí seven million gbàtọ́ gbé sí seven million mo kó àlè seven million yẹn mo ṣàbẹ̀rẹ̀ sí ní bẹ̀ pé kó jọ pé àlè seven million yìí ò kó ṣàánú wa kíníkan kíníkan bẹ́ẹ̀ yẹn so kó ló di pé èmi mò ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ń ta kó ló reduce owó yẹn bọ̀kún ṣé one million lásán Hmm. ó ju one million lọ àbí ó hmm. kéré sí ẹ má sọ yìí ẹ. ẹ ẹ yes ó ju one million lọ tọ fẹ́ni kọ̀ọ̀kan. ọ̀dà ẹja mo gbọ́ nǹkan kan nígbà tẹ́ ń sọ̀rọ̀ pé wọ́n ní wọ́n fẹ́ gbẹ̀mí àwọn kan ṣùgbọ́n ẹ sọ nǹkan kan. Hmm. ìgbà nǹkan ṣẹlẹ̀ ni pé um, nígbà tí owó yẹn pé tó ń sọ fún wọn pé wà táwa pé wọn tá a pé lé tó sọ fún wa pé owó yẹn pé torí spíkà làbí fóònù sí i so wọ́n á ní pé àwọn tí ń gbé owó bọ̀ wá fún wa ẹni wa ẹni wa parọ́ fún àṣírí ló ń pa owó mọ́ so wá sọ pé òun ti kúrò ní àbàjì òun ti ń bọ̀ ní ibi tó ní kó ń gbowó wa a dẹ̀ pé lóòótọ́ à ń gbọ́rò mọ́tò bẹ́ẹ̀ ni pé yàn wà tí ó ń drive so anigbó ẹ̀dẹ̀ rèé ká tó rìn jáde ibi tó jìnnà ni hmm. so àwọn náà tó wá calculate time yẹn pé kó tó di pé ó dé sọ́dọ̀ àwọn káwọn mm. ti kó wa jáde díẹ̀ sí ìgboro àbẹ mm. àwọn arìn lọ àárín àárín ìgbà tí wọ́n wá ń pe nọ́mbẹ nọ́mbẹ switch off wọ́n pe nọ́mbẹ switch off wọ́n wá pẹ̀lú mi not reachable wọ́n á ẹ bá tó wá pẹ̀lú mi ìyẹn wá sọ fún wa ipa àwọn ògbó wálé ni o paul lala àwọn gbówó bọ̀ o ọ̀làlẹ̀ ń gbówó bọ̀ kẹ̀ wọ́n ẹ̀jẹ̀ fi wá parọ́ fún wa àti ẹni àwọn ti ń kó wa wọ́n ti ń kó wa jáde so gbàtàdé lọ́dẹ̀rẹ̀ ọ̀gá wọn gbàtà ń kó wa lọ òun já sí kòtò ó tó fẹsẹ̀ gún gan ó fẹsẹ̀ gún gan so kíní yẹn wá bínú ó wá pe ọ̀gá wọn pátápátá pátápátá níṣojú wa náà ni ọ̀gá wọn ní pé kọ́ lọ pa mẹ́ta láàrin wa pé kọ́ pé kọ́ pa mẹ́ta sọ wá bá mi pé èmi lọ̀gá àwọn pípù yìí ní hmm. pé kémi náwó sí èèyàn mẹ́ta kọ́ lọ pa èèyàn ọ̀sùnmẹ̀ láì ṣe ẹja odò mo ṣàbẹ̀rẹ̀ sí ní sunkún mò ń bẹ̀ wọ́n ní pé náà ó ní tó wọn bá ṣe ọ̀gá àwọn apá wọn mo ní òkè tó bá débẹ̀ tí bá délé gan tó bá pààrọ̀ mẹ́ta tó bá délé àwọn pípù àwọn fámìlì wọn ìyàwó wọn àwọn bàbá wọn ìyá wọn àwọn ọ̀rẹ́ wọn wọn ò ní jẹ́ kémi gan gbádùn ayé mi ta hmm. mo ní sábà mi bẹ ọ̀gá pé kó jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbogbo àwọn boys ní pátá ló máa délé kò sí kan tó máa ṣe wọn but mo fi ara mi sílẹ̀ kán pa ẹ̀mí kán jẹ́ gbogbo wọn délé hmm. so mi wàá mọ̀ bóyá ọ̀rọ̀ yẹn ló tó gbọ́n ìsọ̀rọ̀ yẹn kọ̀ wojú mi ó dẹ̀ mi rí báyìí omi rí bóyá mi ló dẹ̀ dìde ó dẹ̀ lọ hmm. bóyá ọ̀rọ̀ yẹn lọ́nà wá lò fún láti fi rescue I don't know so ó wá padà wá bá mi pé kí n jẹ́ kówó yẹn pé o make sure that money complete so dẹ̀ lọ. ó so èbó. ó sọ èbó èbó òun gbé ìbò hmm. òun tó dóhùn hmm. jẹ́ ọ̀gá wọn tó yẹ commandant wọn níbi tá a kó wa sí òun gbé ìbò. nẹ́tíwọ̀kì sì ń lọ ńbẹ̀ yẹn náà. ẹ Glo network nìkan ló ń lọ bọ̀ Glo network yẹn just ó máa ń wá á lọ á sáwá á lọ kò stable hmm. tó bá ti wá ó lè kò sí kò sí network kò ṣe kó network bá mi lè bẹ̀rẹ̀. Ah, lọ́rọ̀ kan hmm. nígbà wọ́n gbowó dé ibi tí wọ́n gbowó wá ẹni ibi tí wọ́n ní kí wọ́n gbowó wá ẹni tó gbowó wá rí yín ni àbí. àná àwọn òtẹ̀ mọ̀ ń ṣàwọn pé wọ́n kó àpá àwọn tí ń gbowó bọ̀ hmm. wọ́n dẹ̀ níbi kí n fáwọn nọ́mbà ẹni tó ń gbowó bọ̀ hmm. so wọ́n gba nọ́mbà ẹni tó gbowó bọ̀ mọ̀kọ́ táwa mọ̀ mọ̀ nìyẹn so àfìgbà tí wọ́n pe àwọn tó dúró tì wáyé pé àwọn ti gba owó kán mú wa mọ̀nà so hmm. bọ́n ṣe bọ́n ṣe ṣe bọ́n ṣe gbówó lọ fún wọn ní tán ní kọ́ gbówó lọ àwọ̀ mọ̀ hmm. so hmm. akọ wọn kọ̀ pọ̀ wọn pé kán mú wa mọ̀nà àwọn ẹ̀dẹ̀ mú lead wa jáde ọ̀tọ̀ nǹkan tá a mọ̀ mọ̀ kódà ẹ torí ẹ níṣẹ́ mi tẹ́ fẹ́ lọ ṣe ẹ níbò mi ẹ kó tó di pa àbọ̀ síbi ìdúpẹ́ yín nígbà tí gbogbo nǹkan yìí wá ṣẹlẹ̀ báyìí ìgbà tẹ́ ẹ ṣe jáde ṣé ẹ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ni àbí bó o ní látìgbà yẹn ṣáwọn ọlọ́pàá wa fọ̀rọ̀ wá yín lẹ́nu wò àbí ó ní àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n wò pé ok àwọn ó ṣiṣẹ́ lórí ẹ̀. ẹ a lọ sí iléeṣẹ́ ọlọ́pàá torí ààrẹ ọlọ́pàá ní gbogbo struggle wa ààrẹ ọlọ́pàá rárá ní gbogbo struggle wa ọlọ́pàá ń ṣiṣẹ́ o ṣùgbọ́n ní gbogbo struggle wa pátá ààrẹ ààrẹ wọn Um, mọ́tò wa bọ̀tọ́ ọlọ́pàá ṣe nǹkan kan fún wa tí ní mi dùn fún hmm. torí ìgbà tí wọ́n kó wa kó nu mọ́tò tó ń kó wa lọ hmm. àwọn aládùúgbò yẹn ló lọ sọ fọlọ́pàá yìí pé mọ́tò wa wà ní àwọn rí mọ́tò kan abandoned vehicle fóònù àwọn fóònù torí àwọn bọ́ọ̀sì mi kọ̀ọ̀kan wọ́n rò bóyá ó lè ní wọn àwọn kan ti tọ́jú fóònù sínú mọ́tò àwọn hmm. ṣe so àwọn fóònù yẹn gọ́gọ́ ló kọ́ ń rìn láwọn ará àdúgbò fi lọ pa àwọn ọlọ́pàá yìí pé àwọn rí ẹrù díẹ̀ díẹ̀ ní mọ́tò yìí o ó dà pé àwọn pípọ̀ yìí kankan wà níbi kíní kan so ọlọ́pàá ló wá lọ gbé mọ́tò yẹn bí tí ó wà lọ sí station ọ̀hún so ìkọ̀kọ̀ tọ́lọ́pàá ṣe báyà tá a jáde ìjọ́ kejì ta contact àwọn ọlọ́pàá yẹn hmm. àwọn èèyàn bá wa contact wọn pé àtijáde ò pé kan báyìí so àwọn ìdẹ̀lú wa ṣètò bí a ṣe lọ gbé mọ́tò lọ́dọ̀ wọn hmm. so àwọn èèyàn lọ so ìyẹn kọ́ ni mo sọ pọ́lọ́pàá ṣe hmm. tó dẹ̀ hmm. tuntun wa they appreciate àwọn fóònù yìí sì àwọn fóònù. fóònù ogun akọ àwọn bí àwọn boys <laughs> àwọn pé oríṣiríṣi lèèyàn àwọn rògbò yá àwọn olè ló fẹ́ àtàkì wa ẹlòmíì ti kí bó fóònù bọnú bọnú mọ́tò òkè mọ́tò ẹlòmíì kí sẹ́gbẹ̀ẹ́ kàràpá tó yẹ pé kíní so nǹkan tí ó ti adẹ fóònù yẹn tó wà ní fún àwọn mẹ́wàá tó kù àwọn pípù yẹn gbé lọ. wọ́n gbà á lọ. wọ́n gbà á lọ. wọn yọ síìmù fún yín. wọn yọ síìmù fún wa wọ́n gbà á lọ wọ́n gbà á lọ. ọ̀dà ẹ àwọn ẹrù yín náà tí wọ́n wá nígbà tẹ kó mbẹ ṣe ẹ padà rà àwọn ẹrù yín kọ̀ọ̀kan bíi jìtá bíi ah, nǹkan kan. ẹni tó bọ́ lẹ́nu kìnìún ah. Ah, kò jẹ́ tó máa wá ẹrù eh, àtẹ̀tẹ̀ kúrò mbẹ wá sí Àbújá ni táǹtàtẹ̀ kúrò mbẹ yẹn ẹ fojú winá wàhálà mm-hmm. àmọ́ ẹ dé láyọ̀ àtàlàáfíà mm-hmm. kí ni káwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kó tó di pẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn ǹjọ́ lẹ́tò kan tẹ́ ẹ wò pé ẹ fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà. bẹ́ẹ̀ ni a fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run hmm. a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tọ́lọ́run lò fún wa torí ìgbà yẹn ṣẹlẹ̀ àwọn òtẹ́ mọ àṣà ń wà ń bẹ́ẹ̀ à ń sunkún àdẹ̀ ń gbàdúrà à fọkàn gbàdúrà bàtà jáde tán la wá rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé gbogbo everywhere àwọn ọmọ nàìjíríà ti dé sí wa everywhere ti cast so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú kó gbàdúrà wa ìdọ̀dúpẹ́ ló gba ọmọ nàìjíríà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà àwọn tó dáwó fún wa àwọn tó gbàdúrà fún wa àwọn tó dúró tì wá hmm. ẹ ṣé o àdúpẹ́ àmọ́ lóore ọlọ́run bá bùkún fún yín so hmm. nípa ilé ìyá ń try láti gádà láti ṣe thanksgiving concert láti fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa tó dúró tiwa náà hmm. so à ń gbèrò ní ọjọ́ sunday yìí. sunday yìí eléyìí kí ni déètì sunday yìí. fourteen fourteen january. ẹ fẹ́ ṣe ẹ fẹ́ ẹ fẹ́ tẹ́ pẹpẹ ètò ká fi dúpẹ́. ká fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. bó o lẹ́ ti ṣe. ẹ a fẹ́ ṣe ní abuja mi láti máa ṣe ní blake resort hmm. láago márùn-ún nírọ̀lẹ́ la máa bẹ̀rẹ̀ hmm. so a máa ṣe a máa pe àwọn olórin àwọn ìsásínà peter zimbo Oyinlọmọ Diamond ń dókítà ọlámídé náà máa wà níbẹ̀ àṣà áfíríkà ilé ológo sami mọ́ truth general loud voice. ẹ ti pa àwọn èèyàn lọ rẹpẹtẹ àti pé àti eh, aláwàdà comedian. bó o lẹ nítorí eh, yóò máa yà èèyàn lẹ́nu pé èyí tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ jáde táwọn èèyàn dáwó fún yín ẹ̀yin ará ilé ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ náà torí ńgbà tá à ń sọ ńgbà náà lọ́hùn tá a fi léde gbogbo yín náà lẹ dìde lọ́tùn lósì mo dúpẹ́ o torí tó bá ń pèèyàn láàrẹ mẹ̀kúnnù hmm tí ó bá pe mẹ̀kúnnù tí mẹ̀kúnnù ò bá dáhùn kí ni ó ṣe àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ dáhùn a mm. sì dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti ṣe gbogbo ẹ̀ náà so lọ́rọ̀ kan báyìí ká máa retí wípé à ń bọ̀ wá. bẹ́ẹ̀ ni lọ́jọ́ sunday lágbára Ọlọ́run lágbára Ọlọ́run. ẹ ẹ ẹ tún dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lẹ́ẹ̀kan sí kí ẹ sì gbà wọ́n nímọ̀ràn ká kúrò ní orí ètò. Ah, ẹ ṣé gan wo ọmọ orílẹ̀-èdè nàìjíríà mo dúpẹ́ o amọ̀ lóore gbogbo apáta la dúpẹ́ ẹ ṣé gan ẹ ṣé gan àbúdí nítomi lókun àbúdí nítomi ọlọ́sà mm. ìbùkún ìbùkún a máa jẹ́ lágbára Ọlọ́run ẹ̀ náà dẹ̀ rí wàhálà ẹni bọ́ sọ́wọ́ ajínigbé hmm, jésù olúwa wa. àmín ẹ bá wa sọ fún wọn pé ẹni lè dúró láti gbà pé nígbà tí wọn bá <laughs> sọ fún wọn. <laughs> ẹ má bínú à ń lè dúró láti gbà pé tó bá tó ní ibi mẹ́ta mẹ́rin tá à ń sáré lọ ní ìsinsìnyìnsinsìn hmm, ẹ ṣe hmm. gan bọ́tẹ́lì fọlúwà lórí instagram. tọ kò sí wàhálà ẹ ṣeun adúpẹ́dúpẹ́ lágbára ọlọ́run ọlọ́run ò ní jẹ́ kí bànújẹ́ ó tún ṣẹlẹ̀ sí yín mọ́ ọlọ́run ti wá fi eléyìí ó ti fi gbógo yín ga torí ṣẹlẹ̀ máa ń ṣẹlẹ̀ nígbà míì tó jẹ́ pé ọlọ́run kàn fẹ́ dìídì ẹ lágbára Ọlọ́run ẹ mọ̀ tẹ̀ wájú ẹ̀yin ará ilé ẹ wo ẹ̀jẹ̀ adókè lọ́hùn tá a bá ti padà dé ká máa gbé pé à ń lọ à ń bọ̀ àti rèé ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. àjà abalẹ̀ ìròyìn tó jáléjáko níkànnì Kaftan television yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́. lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́. eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́. agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kàn mọ́kànlá àárọ̀ títí di agogo méjìlá ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé monday títí di ọjọ́ ẹtì friday. ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́. Ah! Ah! olùlékè nkà. Kaftan television yorùbá. ṣàfojúsùn ayé tó rẹwà.